نعم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمره ونفسي ونفسي بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run, ọba alágbára, ọba ọ̀kan ṣoṣo. Ọlọ́run tí ó fi ìṣọ́ rẹ̀ ṣọ́wá di Ramadan ìjẹ́ra 1438. Abẹ́lọ́run tí Ramadan náà ti wá ń lọ. Ọlọ́run àwa bẹ̀rẹ̀ rẹ̀, àwa náà ni ó jẹ́ ká parí ẹ̀. Ramadan, àtẹni tí kò ní di gbogbo wa náà là ń gbà á lọ ṣùgbọ́n wà kẹ́ẹ̀fẹ́ ọlọ́run nínú ọlá rẹ̀ jẹ́ ká parí ẹ̀ kọ́mọ̀ wà sí ilé ìní ọmọdún ẹ̀yọ kan tó kù bá gbà ní ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run jẹ́ ká gbà láyé ó ti wà nínú lálàáfíà sí pé àwọn ọ̀rẹ́jọ ni wọ́n nìkan wá kú ṣáájú nǹkan ìgbà tí kejì wá padà lálà lẹ́yìn ibi ọdún kan tí ọ̀rẹ́ rẹ̀ ti kú àwọn méjèèjì wá jọ ń tàkùrọ̀sọ lójú oorun àti ìpè tó fẹsẹ̀ lẹ́yìn láti ìsù kìí ṣe àgbélẹ̀ ọ lágbájá ìwọ tó ò tí ì kù mo tó yọ ọgbọ́n ọgbẹ́ ṣáájú ìwọ àlìjẹ́ náà kó ló ṣe jẹ́ èmi tó yẹ kó jẹ́ ọ̀nà ìyá àti tó kú sí arákùnrin ìbáta yìí nígbà tí ilẹ̀ mọ́ ó kọ́rọ̀ ìlọ ọba ànábì wa mọ̀ ẹ̀rú màá sọ́nà ọba ẹ̀rọ sọ́nà ànábì wa ń jẹ́ kó yẹ pé bẹ́ẹ̀ lò lẹ́yìn ìgbà tó ń kú èdíwọ̀ tó ti ṣe àwọn iṣẹ́ rẹ̀ lẹ́yìn nínú wípé o ti gba ààrẹ ó dídí ààrẹ tó ọgbà láìlọ́tún kọ́ bí ìṣe kí ni ó wà nínú ẹ̀ka tọ́lọ̀ ní ẹ̀yọ́n ní alùpùpù ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ. Kò tí kí wọ́n wákàtí bára àwọn ojoojúmọ́. Nínú rẹ̀ òtítì sọ́dá pọ̀, òtítì sọ́dá àpọ̀. Àṣekẹ́lẹ̀ èèyàn òògùn àbọ̀ máa fa kálùkù náà gbé tìrìnàjò fún ọlọ́run jẹ́ ká lójú wọ́n ẹ̀sìn láyé. Atọ́ àlékún ìyá àti ìjẹ̀ fún àlẹ́ sọ́nà lọ́wọ́ àlejò sọ́nà ìjà àtìgbẹ́ ọlọ́run kó máa bá ànábì àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde ìkìlámà. Abẹ́ ọlọ́run kọba tí ó kó wa jọ àpadà sí ikú lónìí tí wọ́n ti dàkúdà ọlọ́mọ ti òṣèlú òṣèlú kan. Àpadà sí ikú tí máa ń báyàn látara kéèyàn kórìíra ọlọ́ kéèyàn kórìíra tàbí ọlọ́mọ jà kórìíra tiẹ̀ ó jẹ́ ká kórìíra sómìnà mọ́ wà jẹ́ ká padà sí ibo ẹgbẹ́ ti wà láíláí ní ọjọ́ láti kìlì ẹ̀rín wọn jẹ́ ká kú sí oṣù ní òdodo wà látàmọ̀ tó ná ní ìlà wa à ń tán ní ìsinmi wọn jẹ́mọ́ nítọ́níká ti sọ̀rọ̀ lónìí òun ni tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ alẹ́pẹ̀sọ́ọ̀tì ètò ọrọ̀ ajé jẹ́mọ́ ìlú tí a fi wo ètò tó ní í ṣe pẹ̀lú ẹkọ́nọ́mì àjùgbé tí a bá wò ṣáájú káàrọ̀ Ramadan tó tó dé onírànràn wáàtì làwọn àfáà ti ṣe yàtọ̀ síyàn lẹ́nu bàbá ọ̀rọ̀ yìí tó bẹ̀rẹ̀ àti wá sí ìtọ́ láàrin ọ̀sẹ̀ wá sí olóògbé ọ̀sẹ̀ kódà pé lórí wá sí orí rédíò orí tẹlifíṣàn àwọn àfáà tó ń sọ̀rọ̀ nípa tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọ̀rọ̀ ajé. kí ló fà á torí wípé ọmọnìyàn ó fẹ́ ọkọ̀ ní pé bá ń ṣẹlẹ̀ láwùjọ a máa affect a sì máa influence ọmọ ènìyàn either positively or negatively. Ìgbà ń ṣẹlẹ̀ ènìyàn máa wùwà dáadáa. Ó sì lè fa kọ́mọ ènìyàn kọ́mọ wùwà burúkú àbúwà dáadáa. àwọn olùkórí àti òun ni economic depression pé ètò ọrọ̀ ajé òun ó ti polúkúmu sí ètò ọrọ̀ ajé ó ti dẹ́ńdà rẹ̀ ọlọ́pọ̀ọba ni orílẹ̀-èdè ìṣe ṣùgbọ́n wà bá ajẹ́ mùsùlùmí kí ni tó yẹ káwọ̀ gbóyé tá a bá ń sọ̀rọ̀ ọrọ̀ ajé kí lọ́nà àtàlẹ́bí sọ ń pẹ́ ṣé bọ́lá wá ṣẹlẹ̀ náà ní pé ètò ọrọ̀ ajé ọjàdò ẹ̀yìn ètò ọrọ̀ ajé olúkún musu tó wá yẹ káwà mùsùlùmí ó torí ẹ̀kọ́ ìfọ̀lọ́ kálá ní ṣètọ́lọ́ wọn torí àràmọ́tò afẹ́fẹ́yàwó afẹ́tọ́jú ọmọ lónìí àwọn èèyàn ní lọ kí wọn lásìkò lásìkò wọn bá tó wọn láwọn wà lẹ́nu ọrọ̀ ajé àwọn ẹlòmíì tí ọba kí ọba ti káṣùbà láàárọ̀ ní tó tí ó dúró káṣùbà náà ni pé tọ́ba dé ṣọ́ọ̀bù láago márùn-ún àbọ̀ mẹ́fà lè rí ìyẹn tí ara rẹ̀ sọ ọ náà dáradára ó di ṣọ́ọ̀bù ẹ̀tọ́ tó ti fẹ́ ìjọba ó ní ẹnu iṣẹ́ ìjọba ńgbọ̀ ọba dé lálẹ́ wà kí dúrì ásírì àti ìṣáì mọ̀ wá bí ìgbà tẹ́yẹ bá ń sọ ọkà ń sọ ọkà bàbá ń jẹ. yàtọ̀ sínú tá a bá tó wọnú òlu wa yìí onírànràn ìròyìn là ń gbọ́ àwọn tí ń gbé èèyàn pa hmm, wọ́n lè fẹ́ lo ara rẹ̀ wọ́n ti ṣògùn arísìkì ògùn oró wọ́n lè fẹ́ lo nǹkan ọmọkùnrin rẹ̀ wọ́n lè fẹ́ lo igbá àyà obìnrin ó lè já sí pé ẹ̀jẹ̀ èèyàn lásán ló ní kọ́ lọ wá wá ó lè jẹ́ ẹ̀dọ̀ ó lè jẹ́ dọ̀fóró ó lè jẹ́ ìfun ó lè jẹ́ ọmọ níka ọwọ́ àbọ̀mọ níka ẹsẹ̀ àwọn èèyàn tó ń pààyàn lóòlù nítorí gbọ́rọ̀ ajé náà lówó láyé wa nínú nínú alukur'an ọlọ́run ní alhakumu pàtàkì wàhálà pé kí nǹkan ọmọ òfin kó mú ojogójì kéde náà lẹni tí ó lò ó ọláyé kọjá pé owó Dangote yọ ọmọ tẹlówó kọjá pé bírígéètì màá lè fẹ́ owó rẹ̀ wẹ́wẹ́ ọlọ́run ní gbogbo wàhálà yìí ọwọ́ aká ìròjú bá yín ẹ̀ẹ́dì rárí tọ́lọ́ọ̀ṣì. ẹlòmí ọgbà àwẹ̀ ọ̀mọ̀bọ̀n à oníwàlá àpárá pọ̀ à má tó ní gbà àwẹ̀ mọ́ gbogbo wa láàrin iṣẹ́ à ọlọ́run ti understand bí ẹni rí pé tọ́ba kó dénú sàárè yóò sọ máa fẹ́ lọ bí ẹni pé tọ́sára rẹ̀ ọ̀bà yá tí ọ̀bà wá sí ṣọ́ọ̀bù ọjà ó torí rẹ̀ mọ́ lọ bí ẹni pé tọ́ba kú aráyé ò ní ṣiṣẹ́ mọ́ ó ti gbàgbé pé ọmọ gé níṣẹ́ iṣẹ́ òkè ń darúgbó àwọn kan ti ṣẹ́ lọ́nà wọ́n kú àwọn kan tó ń ṣe é lọ lónìí wọn tó kú ìyẹn ìṣèpè àwọn kan ni wọn ó ṣe lọ́la àwọn náà ó bù kú ṣùgbọ́n iṣẹ́ eré tọlọ́mùbàdà bí bá a bá ṣe òun ni òun ẹ̀kú ọlọ́run wa ni hátà sóòrò tó mọ̀ lè máa kọ́ ọ̀dẹ̀ títí tẹ́ẹ̀sì wa wọnú sàárè lọ títí tẹ́ẹ̀sì dẹni tí wọ́n pè lónìí títí tí ayé kó fi wá rọ́yé pẹ̀lú yí lórí ẹni tí ó sunkún ó sunkún lẹ́yìn ẹ̀kún tí wọ́n sunkún nìkan má jẹun alẹ́ lẹ́yìn ìgbé wọ́n sunkún kò nìkan mọ́tọ̀ láwọn ó ṣe nǹkan mìíràn lọ́la kódà ẹni tí ó tọ̀ súnmọ́ yàwó ẹ̀ lálẹ́ kò ní orí igbó sunkún torí ti ẹ kó tó lọ́sùnmọ́ yàwó ìyẹn ló pàpá àti gbọ́dọ̀ ṣàlàyé ní tó ní í ṣe pẹ̀lú ọrọ̀ ajé inú ìlú ẹ̀. nínú nǹkan mẹ́ta tó gbọ́dọ̀ gbòye tọ́rọ̀ ajé bá tó wá ń dojú báyìí kí ni solution eléyìí bí ìsìláàmù tó wá sí fáwọn tá a jẹ́ mùsùlùmí táwọn òfin ní kóra wa sínú wàhálà tí wàhálà òfin ní pọ̀ kọjá pàǹṣe. tí ò fi ní kó báyàwó wa báwa náà ò fi wá ní dídàkudà ọlọ́run mọ́jà dídàkudà o. àbọ̀ àti ẹ̀jẹ̀ báyìí. tí jọ́rọ̀ ajé gẹ́gẹ́ ìdí ń jẹ́ kìlù ìdí ń jẹ́ jẹ́ ẹ̀mú ọmọ ọmọ wọ̀ láwọn èèyàn máa ń rọ́

jẹ́ pé bísínẹ́sì àlàyé ni wọ́n ń ṣe tí wọ́n sì lówó lọ́wọ́ èèyàn lè tẹ̀lé tọ́lọ́run pànàbí tí yóò sì lówó àlàyé lọ́wọ́ tètò ọrọ̀ ajé tí wọ́n máa burú gbọ́ngọ́ fún kọ́nà ìsìn ní ojú. káwọn òbí bọ́yá téèyàn bá ti wá sẹ́sì àbẹ́yẹ ti ń tẹ̀lé tọ́lọ́run pànàbí sọ́lọ́mọ́ àyọ̀ sọ́lá ìyẹn yóò kó bá èyí kó bá yẹn. ọ̀dà àwọn tí ń tọrọ bára jùláyé sẹ́ni ọlọ́run ni wọ́n àwọn tọrọ wọn dojúrú jùláyé sáwọn tó ń kírun tó ń gbá rẹ̀ ni fẹ́ á lòró lọ àní lóró lọ́wọ́ ètò jẹ́ ẹ̀mú ọ̀rọ̀rùn kò ní rọrùn ọlọ́run ti kádàrá àwọn ìyá kan bẹ̀ èèyàn lè jẹ́ àfẹ́ ẹni ọlọ́ tí yóò sì jẹ́ mọ́ ti èyí sì lè jẹ́ àfẹ́ ẹni ọlọ́run tí ó jòló èyí ò ní ìtumọ̀ lọ́dọ̀ ọlọ́run èèyàn lè jẹ́ pásítọ̀ tí ó lòó lọ́gbọ́n rí èèyàn lè sọ̀rọ̀ náà pásítọ̀ tí wọ́n máa ti wọ́n bàtà pásítọ̀ sí pé owó rẹ̀ dì lè kúrò ní lè tí lòó lọ ó lè jẹ́ bàbá aláwo tí ó jòló alówó àpòsí èyí ò túmọ̀ sí pé kéèyàn

ẹni tó bá fẹ́ ẹ bá ṣàkíyèsí ni mo fẹ́ sọ yìí ẹ rí pé bó ṣe rí ni mo fẹ́ sọ yìí àwọn ilé epo wa ní ìmọ̀lú mi ò mọ ọmọ ìbàdàn yìí wọ́n gbówó lépo lọ inú wọn máa ń dùn sẹ̀kẹ̀yìn wọ́n ta nílé epo five hundred wọ́n ta ní four fifty wọ́n ta ilé epo kìí ṣe yellow market àti black market yìí o jẹ́wọ́n ẹ̀ sàkíyèsí rẹ̀ kọ̀ọ̀pẹ́ sígbà yẹn tó jò bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ilé epo bàdẹ̀ àwọn ilé epo wọn wò ní. àwọn kíláàsì wọn tó tóbi tí wọ́n rì gidi tí wọ́n ṣe owó lọ àwọn àtẹ̀wò ní ìṣẹ̀lẹ̀ ilé epo ní gbogbo owó wọn fáwọn nígbà sí wọn. sẹ́rí ò ní torí wa àràmù òun wa ti rí a gbọ́dọ̀ ṣọ́ra lórí ilé ìjọba ẹ̀jẹ̀ kákọ́ sàkíyèsí àwọn ọ̀sẹ̀ yìí kí tó máa bá wáyà kúrò ní àtàdé ìsìnwá àtàwọn àlàyé tó bẹ lórí bá fẹ́ sọ. fẹ́ẹ́rì nàìjíríà àfikún sọ ìlú bá wà yìí nínú lọ ń sọ pé nínú lọ ń jù lágbàáyé tá one two three. àlèkà méjì mẹ́ta bá ti máa ta nàìjíríà ẹ̀dá kọ̀ọ̀lù náà lágbàáyé tó ní mineral resources tó nàìjíríà èyí ṣe pé kí la ní nàìjíríà láàmú ẹ̀sìn kí la àní ẹ̀sọ̀ nǹkan náà tọ́lọ̀ òfin jíǹkì wa ṣùgbọ́n pẹtrol la fọ́kọ́ọ̀sì àwọn tó tó lè mọ́wọ́ wá fún wa tó ju pẹtrol lọ ọlọ́ọ̀ṣẹ́ fún wa náà rí irin irin téèmù ọ̀tà tí ó dolówó lágbàáyé ọlọ́run ṣe fún wa Malaysia nínú olùdolówó lágbàáyé náà wà lónìí epo palm oil ìlọsọ wọn dolówó Imo àti ìlú ọ̀tà Nàìjíríà yìí òun náà ti wá mú nípa lọ pẹ̀sí ìlú wọn tí wọ́n wá rí bẹ́ẹ̀ àsólè jaminate. Wọn wá lo gbogbo channels agriculture tí wọn wọn wá ń wọ́n wá ń pe ọ̀pẹ wọ́n ń pe ọ̀pẹ ọ̀pẹ wá ń so epo wọ́n ń pe lọ sí ilé iṣẹ́ wọn wọ́n wá ń pákéjì epo wọn epo wọn wá di ti gbogbo ayé ńlá epo lásán lọ́dọ̀ ti wá ń bì èèyàn mélòó ló lè lọ sóko tí ó pe ọ̀pẹ mọ́ àwọn gbágbẹ́ǹtì náà lọ bà gíríkì ẹ̀bọ́n ẹ̀kí ìjọba wáyé púpọ̀ ìwọn àwọn ilẹ̀ wa tó ṣètò kí wọ́n wá gbà wọ́n síbẹ̀ kán máa gbin ọ̀pẹ lásán bàbá ńlá jùlọ ní àbájẹ́ nàìjíríà ọlọ́run fún wa ní nǹkan ọ̀gbìn ó fún wa lóríṣiríṣi nǹkan nínú òlu tó ti bẹ́ẹ̀ náà àtúnpariwo pé ọrọ̀ ajé àbọ̀ àdé. láti mọ̀ pé lóòótọ́ ètò ọrọ̀ ajé nínú díẹ̀. jẹ̀mọ́ ẹ̀gbọ́n mi o World Bank báńkì àgbáyé wọ́n fi rẹ̀ pé gbogbo òlú kan tẹ́ ẹ bá ti sí àwọn èèyàn wọn jẹ̀mọ́ ẹ̀gbọ́n bá sọ yìí o kọjá sí pé èèyàn kọ̀ọ̀kan nínú ìlú íńkọ́ọ̀mù rẹ̀ lóṣù tó bá ti kéré sí six hundred dollars ìlú tẹ́ ẹ bá ti rí kọjá pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń gbé ní òlú ní tí ń wọlé fún wọn lóṣù ó kéré sí kí mo bèrè six hundred dollars economically wọ́n problem àwọn tá à ń dín pẹ̀lú dọ́là orílẹ̀-èdè dọ́là ní ìlú àárín three sixty four hundred ẹ jẹ́ ká lò three sixty lápẹ̀rẹ̀ ẹ jẹ́ ká jà wọlé táà bá wà wọ́n sáà wọ́n mathematics dáadáa ẹ multiply three hundred and fifty naira times six hundred dollars èlò ní ọ̀jẹ̀ two ten thousand naira jẹ́fọ́ fẹ́ gbọ́ mi yé ẹ̀yin tẹ́ ẹjọ́ lọ́jà là ń bá sọ̀rọ̀ nínú géètì yìí o ẹ máa gbọ́ mi o ọ̀pọ̀lọpọ̀ nípa ẹjọ́ kò yìí tẹ́ ẹ bá yọwó tẹ́ ẹ ti lọ rajà ẹ̀yọ owó mọ́tò wò ẹ̀yọ owó ṣọ́ọ̀bù pé ń tọ́ ń wọlé fún yín lóṣù tó two hundred and ten thousand naira kálukú ọmọ ansa rẹ̀ sínú tí ti tó bẹ̀ ajẹ́ gangan economically oní problem ìjọba ajé ti ẹ̀ náà ṣe kéde o sẹ́rí tá sọ yìí two hundred and wákàtí kan ní ìwọlé báwọn ti ju Nàìjíríà sọ wákàtí kan àwọn ti di tó lé two hundred thousand ó ti tó ní tó tó two hundred and ten thousand. àwọn òṣìṣẹ́ ìjọba nàìjíríà níbi oníwọ̀n ní táwọn fẹ́ mọ ẹgbà tó báyìí ní fifty six thousand naira owó yẹn pọ̀ agbára sì wà fún federal government láti san ṣùgbọ́n tí ò ní jẹ́ owó lè san gbogbo orílẹ̀ náà corruption fifty six thousand ẹ tọ́ba ẹ̀ tó tọ́lọ́mọ yóò ṣùgbọ́n torí máa pè ní minimum wage torí pé wọ́n ti bẹ́ni tí ọmọ gbowó ẹni tí ìwé ẹ̀rí ẹ̀gbẹ́ kiri o àdúgbò àwọn tí ò tiẹ̀ níwèé ẹ̀rí rárá torí bàbá mi máa láwọn tó bá ní secondary school nc nd hnd tí wọ́n ti máa tún ó lè fẹ́ súnmọ́ wà fún two hundred thousand. ìlú ọjọ́ kọ́bọ̀ lọ́pọ̀ wọn náà máa jáde torí wọn ò fẹ́ fún ọlọ́run ìyọ́nà bá kọ́kọ́ yọ ní ẹlẹ́kẹ̀ẹ́dì wọ́n wá ní pẹ́ pẹ̀lú ìwádìí ìwádìí fi hàn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn sáàgbé nàìjíríà àǹsọ́fà àmìtọ̀ pẹ̀lú sáńdáàdì yẹn wọ́n níwádìí lè tó ọbẹ̀ ẹ̀fẹ́ ntọ́bájá sí pé owó tí ń ná síkún ara rẹ̀ lójúmọ́ ó kéré sí dọ́là kan ọrọ̀ ajé rẹ̀ ní pọ́blẹ́mù ten andọ́là kan lórí wọ́n ọ̀bàlẹ̀ one twenty láàárọ̀ one twenty lọ́sàn one twenty lálẹ́ ọrọ̀ ajé rẹ̀ ṣe kí ni o ní problem. sẹ́yìn tó tún máa rẹ̀ ní wípé èèyàn mélòó ló lè nárú owó ìyàwó rẹ̀ ọ̀nà ọmọ rẹ̀ ọ̀nà ìlàtọ̀ ọ̀bà yìí nígbà lùgbọ́ ọ̀nà owó oṣù rẹ̀ ṣe kí ni o òdùdó tán. jẹ́wọ́ sẹ̀ka ni lọ. òkè ìwádìí tó fi rinlẹ̀ pé kò dé ní fifty four point seven Nàìjíríà tó dájú pé they are living in abject poverty. Ìtọ́ kọjá ìdajì nínú àwọn bá ń gbé Nàìjíríà òun ni òsì tó nípọn ló ti mú agbọ̀ngàn. Àwọn tó kù náà kìí ṣe pé wọ́n rọrọ̀ o, ṣùgbọ́n tí wọ́n ṣe é ṣe kí ni o, ó ṣe é fẹ́ wélé àwọn ilé ọ̀pàá ẹ̀rọ ìfẹ́ lónìí kálukú ti tẹ́lá tó àmọ́tò ní ẹ̀ẹ́kẹ̀rẹ́ ní ìkàlẹ́ ọ̀wọ́ṣẹ́ àdìpọ̀ tẹ̀lé ẹ̀yẹ̀ ní àbá ọ̀lọ́sítà.

kò ní wà mọ́ ẹ̀sẹ̀ pé òun náà kẹ́ ìwọ̀n àti ẹ̀sẹ̀ tí ó ṣe kí ni tí wọ́n sàrí ṣe ẹlòmíì náà lù kí ni fẹ́ tí ń ṣe òun ni tọrọ ìsìláàmù nígbà bá wọ o gbogbo population wa about last century last wọ́n ní one fifty million ní wa. ó ti ìdájì lọ nínú one fifty million yìí tí ó sà tó mú wọn dandan tí wọn ò rí nǹkan ìdíjẹ nínú òlú yìí tó yẹ kó máa tẹ̀síwájú sílẹ̀. àbá àníyàn ẹ̀ka tó kọ́ nínú òlú wa yìí ó ti fi rinlẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń gbé ní òkúrò àṣọ àwọn tó ń kókó àwọn tó ń gbé ní òkúrò níbi tí ètò ọrọ̀ ajé tó dojú lé àtàwọn tó ń fà tí wọ́n ń bọ̀ wà bẹ́ẹ̀. àáfàá ni wọ́n rẹ̀ ní ẹlẹ́tírísítì àwọn rìsákà àwọn onímọ̀ ìwádìí. wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn báńkì ní òlú ààrí iná lò ó sì fún ara tó ń fa kí ọrọ̀ ajé ó ṣe kí ni kò lójú. gbogbo àwọn ẹlẹ́tírísítì wọn lọ́kàdà lónìí gbogbo àwọn wẹ́dà tí wọ́n lè dì í ná ó sì lòdì jẹnẹrétọ̀ tí wẹ́dà lè ṣe kí ni o tí wọ́n lè lò ẹ wo iná ìgbà tó wá lọ́dà àdúgbò tẹ̀ bá wẹ́dà tó wá sí ìbẹ̀rẹ̀ báyìí ògbó náà àdúgbò ọ̀hún dúrọ́ọ̀bù wálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tíṣẹ́ ẹ̀wọ́n jọ mọ́ná ẹ wo àwọn nílé ẹja tí wọ́n fi náà ìfẹ́ ẹja ẹ wo ni owó tí wọ́n lò láti fi àpẹ̀tò ẹ wá já àwọn nǹkan ní ìbẹ́ẹ̀ lọ nínú yàrá kálukú wa ẹ̀rọ yẹn táwa náà fi ra pàbí bìbì gáà pàbí ra kerosene kárí lọ́ba wà téèyàn bá yẹ gáàsì ọ̀sìlẹ̀ nínú ilé ọ̀fẹ́ pọ̀jù ọlọ́run ti kọ́ bọ̀ sínú ọ̀fẹ́ ìṣẹ̀rẹ̀jì ọlọ́run ti kọ́ ẹ̀yẹ bí eléyìí ó làwọn ọbẹ̀ rò mọ̀lá ẹnu kó ti ní sóòtù kan ó sì bí ọ̀sẹ̀ gbé omi kaná pọ̀ bá wọ ọ̀yà bí tó tó ó jẹ́ àmàlà rẹ̀ náà tó bá jẹ́ pẹ́bà lọ́bẹ̀ ẹsẹ̀ ò ní sóòtù kankan ọ̀dọ̀ mi gbóná nu àbọ̀ ọ̀dà kan tó bá jẹ́ àmàlà aláfún ọmọ òrùka rẹ lọ ọ̀pọ̀lọpọ̀ owó tí ọ̀pá fẹ́ẹ̀bù èmi àti ilé jẹ̀mọ́ nítorí ọrọ̀ ajé yìí àtàwọn tó ń pàtà padà sọ ọ̀pá tó já sí pé ó tún jẹ́ kí nǹkan ọmọ wa jẹ̀mọ́ kẹ́kọ̀ọ́ ìgbára yìí lọ. àáfàá ẹnìkan tó kọ́ ó tún dé bí àwọn ètò míì nínú àwọn tá méjì yẹn fẹ́ẹ̀rí tó ní ṣe pẹ̀lú ètò ẹ̀kọ́ ìbáàbìmọ̀ ìfẹ́tò ìlú yìí ọrọ̀ ajé dojú lóòótọ́ àwọn onímọ̀ ìjìnlẹ̀ nínú ìwádìí tí wọ́n ṣe wọ́n ti rìnlẹ̀ pé ní Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó yẹ kí wọ́n wà nílé ẹ̀kọ́ òun lọ́jà sí pé wọ́n ń ṣeré ọjà káàkiri ẹ̀yin bẹ́ẹ̀ méjì ètò ó ti ẹ̀gbọ́ ní oyé ẹwà ọmọ tó bá bí ọba káàkiri fún yín ṣé bí ọ̀tà lọ́yẹ fún wọn máa tà ṣé bí ọ̀tà lọ́yẹ wọn máa kiri káàkiri. àwọn ọmọ tó jásí wípé búrẹ́dì òun náà ń kiri káàkiri ṣé búrẹ́dì lọ́yẹ wọn máa kiri kí. jọ̀mọ́ ìyẹn fàdébi wípé wọ́n ní seventy two million children of primary age. who are not in school in developing countries. Nigeria lápẹẹrẹ ń sìn. Bá a bá tó seventy two million yẹn tá a yọ kúrò ní one six. A rí báwọn kan wà nílé ẹ̀kọ́. A sọ̀rọ̀ ya arúgbó o. A sọ̀rọ̀ àwọn ọmọ kéékèèké là ń sọ o. Wọ́n ní kò two million wọn náà ọmọ Nàìjíríà ń wò sí school. ń sọ ìkò lè àfẹ́tọ́ bá àwọn èèyàn. Ẹ̀rù ní

one twenty lọ́ọ̀bà ó rò pé one twenty one twenty one twenty one twenty lọ ọ̀bà sọ́ọ̀tì. jẹ́bọ̀ tẹ bá ń sọ yé wọ́n tún wá ní nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn seventy two million yìí tó yẹ kí wọ́n wà ní ẹ̀kọ́ báǹkì ní ẹ̀kọ́ wọ́n ní fifty seven percent nínú wọn di wa girls àwọn ọmọ obìnrin ni. tẹ́ ẹ bá wá láwùjọ kan tọ́jẹ́ fáwọn ọmọ obìnrin wọn àkẹ́kọ̀ọ́ ìfọ̀rọ̀ ajé wọn ò dojú wọn ò di liabilities ọ̀nà tí wọ́n wà liabilities for fún bàbá wọn liabilities fún ọkọ wọn liabilities gbèsè ni wọ́n dì ọmọ tó bá tóbi lọ́la kí wọ́n jẹ́ gbèsè irú àwùjọ tó rè àwọn afẹ́wọ́n wà pọ̀ wọ́n pọ̀ nàìjíríà bí wọn àpọ̀ ní ìsìn gbogbo àwọn ọmọ tó yẹ wọ́n lọ kẹ́kọ̀ọ́ bí wọn kẹ́kọ̀ọ́ wọn ti da fẹ́wọ́ ìyẹn nìkan tó kọ́ wọ́n lára sẹ́ẹ̀fì mọ̀ wípé ètò ọrọ̀ ajé ọ̀nà lójú o òun ni ọ̀rọ̀ ìlera mo ti sọ́ọ̀bù bíi tẹ̀kọ́ torí ti bá ń lọ́pọ̀ tó kọjá pé ó ní nìkan láti pẹ́ lọ. lórí ètò ìlera àákùnrin mọ̀ pé ètò ọrọ̀ ajé lójú kí ló ń bàjẹ́ mọ́ UNICEF àwọn UNICEF náà wà nípa tó ní ṣe pẹ̀lú ètò ìlera pàápàá táwọn ọmọ kéékèèké lágbàáyé tí wọ́n kú ní ojoojúmọ́ ìjọba ẹ̀gbọ́n twenty ẹgbẹ̀rún lọ́nà náà kú látara gbé ètò ọ̀rọ̀ òbí mi wọ́n ní pé ọmọ yìí mo ti tó náà ọ̀rẹ́ ń gbà lọ sí láti náwó náwó náwó

ètò ìlera kò ní ti kéèyàn náwó tó pọ̀ ìjọba ti dé pọ̀ tó tẹ́ẹ̀bà ti gun ẹ̀kẹ̀ máa fi ẹ̀ta oró ẹ̀nà ṣe kí ni o ọ̀pọ̀lọpọ̀ mo ti fẹ́ lómi wọn ní four million ní ìjọba ó lẹ̀ mọ́ orí àfikún three point nine million ní ẹ̀nà lọ́wọ́ hundred thousand ìjọba èyí lórí àbí òní rí àwọn ìjọba tí wọ́n gbé náà kì í ṣe bàbá wọn náà nígbé owó èmi àti ẹ̀ náà ni o wọ́n ní látara pé ọ̀tọ̀ ètò ọrọ̀ ajé dojúrì àìmọye ọmọ òun ni wọ́n ń kú lójoojúmọ́ ìyàmọ́ sóyà bí òní sóyé tí ẹ wọ́n láwọn ìlú kan lágbàáyé wọ́n lé kọ́ ọrọ̀ ajé tí wọ́n wọ́n lọ ọ̀yanra sí níwọ̀n bá ẹ mọ̀ wo nígbà òlù tí wọ́n lé pé tó ọrọ̀ ajé rẹ̀ ọ̀yanra sí lágbàáyé màá kẹ́mù méjì màá mú Amẹ́ríkà màá Saudi Arabia. èmi sọ ètò ọrọ̀ ajé amẹ́ríkà kò lè dúró lẹ́gbẹ̀ẹ́ sáwùdí láíláí àwọn tó jẹ́ christian tí wọ́n ti ń ṣe mùsùlùmí náà ẹ wo trump láìpẹ́ ìṣẹ̀lẹ̀ fọ́nà saudi arabia lẹ́yìn ìgbà tó kúrò saudi arabia àwọn èrò burúkú kan tó ti ní sí islam tó change tó ti rò pé nígbà kan sí ìyájà àwọn obìnrin wọn ní saudi ní kẹ́ ẹ ní ká máa bojú ká máa wọṣọ pláàkì ńgbọ̀ wọ́n lè àwọn eléyìí ìgbádùn jíìpù tí àwọn nǹkó ti sára fi ń ta bí òun náà fi kó táwọn mú èso dàbí ló dáwọ́ bí òun náà fi ẹni kẹ́ ti ní wọ́n sọ tó bá jà pé rọ jíìpù àpálẹ́ gbogbo àwọn náà gbogbo àwọn akéde fi kó èso dàbí fi kó oúnjẹ wọ́n fi kó ata wọ́n fi kó ẹ̀sìn jẹ́wọ́ ṣe tá à ń sọ yé àwọn obìnrin tí wọ́n tìrè wọ́n ń gbádùn sí nǹkan lẹ́yìn ni wọ́n ní bí wọ́n ní pé Saudi Arabia òun ló sì ní lowest poverty rate nínú àwọn ìlú àgbáyé kódà wọ́n ní àwọn tí wọ́n ráǹkì lágbàáyé wọ́n ráǹkì Saudi sí nàmbà ten ní bí wọ́n ṣe ráǹkì ó láwọn nǹkan ní ìtàmọ́ ń wò àwọn nǹkan ní ìtàmọ́ wọ́n lè wà bàyà lórí ọ̀rẹ́ tẹ̀síwọ̀n sọ yé ṣùgbọ́n ní ètò ọrọ̀ ajé lónìí Saudi Arabia wà nínú tọrọ àti wọn dàrú kí ló sì bà ọjà bẹ̀rẹ̀ ọlọ́run. àwọn price nǹkan wọn lè remain the same torí ogún ọdún tí ò ní change. ó ní iye odidi ọdún tí petrol wọn ti wà lójú kan tí ò lè tí ò ní. sọ́tíyé sincerely àìmọye ọdún òun lọ́jọ́ pé iye tí wọ́n ń ta petrol náà wọ́n ti ń ta wọn à ní bùkà àbá tó kan fi kún ṣùgbọ́n àwọn ìjọba àti àti wájú òfin owó táwọn ń gbóúnjẹ kéré o àwọn tó fẹ́ pé ó jẹ sí mú àbáyé o ẹ̀já fún pẹ̀tró. mílíkì ìlú tiwọn ó lè wà ní two ten price fáìmọ iye ọdún kódà bí àwọn ṣe yí à tí wọ́n ní tẹ́gbà wọ́n lò pé àwọn tó ní sọ́pọ́ọ̀sì lẹ̀ pé àwọn ní àná fẹ́kù owó tó tó fẹ́kù tó pọ̀ wọ́n bá dín price pẹ̀tró tí wọ́n kù ọ̀fẹ́ rẹ̀ lẹ́yìn lẹ́yìn ìgbà yàrá àdúrà títí ìtòsẹ̀lẹ̀ ìgbà yàrá àdúrà náà kí lọ́pàá ní pé wọ́n gbé fáìsì pẹ̀tò lọ sókè pẹ̀lú yàrá àdúrà wàhálà ń lójú òun jẹ́ láti lọ sí naira ọjà five naira kúrò. yàtọ̀ nínú òlu tiwọn ẹ̀kọ́ ọ̀fẹ́ ni láti kékeré ó ti parí débẹ̀ lórí nàìjíríà. jẹ́mọ̀ ẹ̀gbọ́n mi gbogbo alájẹ́kọ̀ọ́ yìí ń mẹ́ lórí àwọn ọmọ wa ní private schools. àfẹnudọ́lá ti jẹ́ pé tó ọlọ́mọdé kó sí òun yẹn máa mú wa débẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ní ìsìn mélòó ní mo lọ public school tí èbá ní secondary school bá ní kó bí mélòó pé ọmọ ti gbé mẹ́ta mẹ́rin ní ìlàdá iná ọmọ akẹ́yìn máa mọ lọ public school public school làwa lọ and we are proud of that ṣùgbọ́n lónìí wọ́n ti bà public school jẹ́ àwọn tó jẹ́ teachers ní public school lónìí wẹ́nu ò ní gbà private school ẹ̀gbọ́n wọn lọ ní skul tèmi rọrùn ní ilé kàràrà màá ka mẹ́ta mẹ́rin márùn mẹ́fà méje mẹ́jọ mẹ́sàn mẹ́wàá nínú àwọn tó jẹ́ teachers public school táwọn wọn ti private school torí àwọn náà mọ̀ wípé wọ́n ti tẹ̀ ẹ̀kọ́ jẹ́ wọ́n jẹ́ wọ́n lórí oṣù wọn ọ̀sán sùkúù wo ní sùkúù kò ní kọ́ǹpútà ẹ̀yọ kan sùkúù ìjọba kò sí kọ́ǹpútà ẹ̀yọ kan báyìí sùkúù méjì ní tọ́lẹ́ẹ̀tì lónìí owó ìdíwà àwọn ọmọ bí wọ́n tẹ́ẹ̀tù wá fi tún wọ́n jẹ́ òun náà kíláàsì. sáwọn yàrá bí alápẹ̀rẹ̀ ara tó jẹ́ kéètò ọrọ̀ ajé tí wọ́n dá ẹ̀yìn tẹ́ ẹ jábà ní àwọn ìnáwó kan tó yẹ kí ẹ máa ná ẹ̀ ní iná mọ́ kó lọ́rọ̀ ajé òsè ní dá ibù ti bá rí ten thousand lóṣù ìsanwó oṣù pọ̀ ọmọ ẹ̀ lọ́mìyé ìsanwó ná iná ń dé ìyẹ̀jẹ̀ máa ra pẹ́trol ẹ máa wẹ̀ lómi owó pẹ̀lú mi ìdí ra pẹ́trol lóṣù tá a bá sí lọ́dún ọ̀rọ̀ àmọ́tò ìrànpẹ́ tó ilé ìfẹ́jú ẹ̀ẹ̀kan lọ́dún ni lọ́ọ̀nà ó ti kéde pé tó nígbà èsì báyìí o àápàánáfà àríwákàtí méjì o gbogbo tọ́lábẹ́ ṣe ń lọ́nà àríwákàtí méjì yẹn wọ́n ìṣe wọ́n tó gbà ń ìyá kan nàìjíríà wọn lọ bí áìsì ìta oṣù ìdí alábọ́tọ́ ìgbà ìdá ní nígbò ilé yá bọ̀ nánà kí lẹ́gbẹ́ ti tọ́jú àìsí pé ọlọ́gbọ́n ọ̀ní ìmọ̀ ibi ìsàdúrà gbàǹbá dé mẹ́ta lórí sábà mọ́tà lọ lórí nígbò nánà ẹ̀sùn ìdílé lọ sí wọn bẹ̀ wọ́n èkó náà lọ à ọkọ̀ ọkọ̀ ìpamọ́ náà lọ ní nàìjíríà ní ìyá tó pé èkó tó wọn lọ gbàdúrà ní sáúdí kọ́ wá jẹ́ pé náà ní òní tó wọ́n rárá ìran kàfùrà ní àdúgbò àgbàdúrà ìyá mọ́tò ṣọ àìsídájí òun ọmọ táàjì ẹ̀ wọ́n èyí táàjì tọ́jú àìsí sí nàìjíríà lọ́rọ̀ ajé ti yé ti lójúrú ilé ìlọ ń bí jẹ́mọ́ gbogbo ń tọ́jẹ́ kọ́rọ̀ ajé òdòdúrú àmọ́ wa sọ díẹ̀ díẹ̀ ṣẹ́wárí amẹ́ríkà wọ́n rò ní pẹ̀lú ìlú tiwọn àwọn tó sì kò sí ń bẹ̀ twelve percent òun náà pè wọ́n ó pọ̀ sí eighty eight percent averagely they are okay ẹ̀rí pé property rate tiwọn náà ṣe kí ni o òkèèrè ó pọ̀ sí ọrọ̀ ajé tiwọn náà wà averagely okay ẹ̀ẹ́dẹ̀rẹ́ báwọn èèyàn tí wọ́n ń dìde kálu pẹ̀lú Amẹ́ríkà ẹ wá máa tọ́ bẹ̀rẹ̀ ní ìdílé mọ́ra mo màmá mi lù méjèèjì o torí nǹkan kan tí mo fẹ́ ká lè bẹ̀rẹ̀. tẹ́wọ́rì méjèèjì ń ẹgbà kéèmí mo fẹ́ sọ dáadáa o àwọn ọmọ tiwa ní nàìjíríà ọ̀nà ọdún náà wá mú wọn tán kó wọn lọ lù sí wọn ẹ mọ̀ ẹ̀kọ́ amẹ́ríkà ẹ mọ̀ ẹ̀kọ́ lẹ́sí amẹ́ríkà wọ́n ń káwọn nọ́ọ̀sì lọ wọ́n ń káwọn obìnrin wá lọ wọ́n ń káwọn ọkùnrin tó jẹ́ nàìjíríà tó sáré àríwá wà lórí ìgbàfíì tó ti wá. torí pé wọ́n ti gbọ́rọ̀ ajé ibi yìí ti dojú ẹ̀dá tó máa fáwọn ọmọ nílé kí ní oúnjẹ. ẹ wò ní ìsìn pírẹsidẹ́ntì wa nàìjíríà ń bá wọn jẹ pírẹsidẹ́ntì wọn lọ sáré àríwá. Trump Amẹ́ríkà àìsá ìlọ́jà pẹ́sidẹ̀ntì ọlọ́sáwọ́jà bí ọlọ́sáwọ́bí. kò lè yé ní síkírìtì kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo wa wọ́n Saudi kò sí ìlú láyé tó lè yọ̀rọ̀ Saudi Saudi sì ní nǹkan kọjá àwọn obìnrin wọn máa ń fìyà lẹ̀ àwọn ọkùnrin wọn máa ń fagbó Saudi ájì maka ìdè ní Madina wà tọ́lọ́hún tí wọ́n ń ṣe yẹn ọjọ́ o ọjọ́ kọ́ lójútùú ìyẹn bá wá gbogbo wa àríkẹ́ tá a bá lọ rò ó gámú látòrí tọ́tẹ̀lẹ̀ láyé ànábì wa yúsù àlẹ́sọ̀rọ̀ àtù àsàlám ẹ̀rí pé nígbà sànábì wa yúsù ní ìfẹ́ sọ̀tà mo fẹ́ lo tọ́tẹ̀lẹ̀ lọ́wọ́ parí ìmọ̀ yẹn ni ànábì yúsù lẹ́yìn ìgbà tí àwọn ọmọ ìyá rẹ̀ ṣe ké tá rẹ̀ tí wọ́n jù sínú odò wọ́n yọ ọlọ sọ́dọ̀ ọba rẹ̀ ọlọ sínú ìlú ìjì tí wọ́n fi rà á ọ̀gá rẹ̀ kú lẹ́yìn ìgbà kú ìyàwó ọ̀dá mẹ́kọ́ ṣe sì náà kò ṣe sì náà wọ́n ti tẹ́wọ̀n ẹ̀wọ̀n ìní ọba tọ́jọba àlú ló ti lálà alátọ́wọ́ alá ọ̀sẹ́ ni tó lè bá arọ́ àbítáni nàbí ìlọrin Yusuf nígbà táwọn ní Yusuf wọn bá arọ́ àlà tó sórí tọ́fẹ̀lẹ̀ ìpè economic recession ẹ̀fí ń ṣeré mo fẹ́ kárí léèkì ọ̀rọ̀ Nàìjíríà mọ́ ọ̀rọ̀ ànábìwá Yusuf fẹ́ẹ̀rẹ́ àwọn tó jẹ́ olórí wa ní nàìjíríà àwọn ọ̀rẹ́ èèyàn rẹ̀ rọ́túmọ̀ àlá fún wọn àwọn náà ti lálàá ti pẹ́ wọ́n ti mà pé àsìkò yìí ń bọ̀ fẹ́ẹ̀rẹ́ pẹ́ẹ́rẹ́ àwọn gómìnà sọ́lá ìpẹ́ yìí pé á ọba àwọn yóò dìjú àwọn ọ̀pọ̀ mílíọ̀nù pé wá náà wọ́n nà kálukú wọn lọ ká ìyẹlé lọ wọ́n kówó tiwa wọ́n lọ sí ìdẹ́lọ́pù wọn sẹ́mi ní Switzerland wọ́n lọ ní àwọn refineries kan àwọn ilé ìfọ̀kù ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ àwọn ọmọ Nàìjíríà kan ní. kèwà pé Switzerland nìkan àìmọye ìlú lágbàáyé àwọn ọmọ tiwa ní Nàìjíríà tí èso ogún tí èso ọgbọ̀n ló nílé ìfọ̀kù lọ́hùn bóò ni ó ṣe abẹ náà nílé ìfọ̀kù Nàìjíríà òṣìṣẹ́ wọn àlebẹ̀ lọ́rẹ̀ tọ́ bá ṣiṣẹ́ tí wọ́n ta lọ́hùn ọ̀pọ̀lọpọ̀ wọn náà kò jẹnẹrétọ̀ wọ́ọ̀lù wọn àlẹ́ bẹ́ẹ̀ náà ń kí ní ọ́dà wà láì sí náà bá dá jẹnẹrétọ̀ ò ní bà bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. ẹ wọ wa ní gbogbo á ní jẹnẹrétọ̀ àwọn tọ́ọ̀jì ra jẹnẹrétọ̀ inú jẹnẹrétọ̀ ẹ jẹnẹrétọ̀ tí ń bẹ nínú ilé wa nìkan kò dé ní márùn sí ẹ ariwo tí a pollution wà bẹ́ẹ̀ ẹ òórùn ogún àmọ́ pẹ́ sínú ìnira ìnáwó ìnára àwọn anẹ́gbẹ́kọ̀ ìdòjú kò lè ṣe ní lójú. Adébíwá Yúsù, alẹ́ ìsọ̀láàtù nígbà tó bá wọn odidi ẹ lọ ṣe àgbẹ̀ odidi ọdún méje òun lẹ́ẹ̀fi gbé nǹkan gbogbo tẹ́ ẹ bá wá ń gbè ẹ máa wá kó pamọ́ ẹ máa kó pamọ́ ẹ máa kó pamọ́ torí pọ́dún méje ní bọ̀ síyàn máa mú tẹ́ ẹ wá rí tẹ́ ẹ bá wá kó pamọ́ yìí òun náà lẹ́ẹ̀ máa jẹ nígbà síyàn bá ṣe kí ni síyàn bá mú ẹ máa wo ètò ọrọ̀ ajé là ń bá bọ̀ yìí o ọlọ́run ló ní wọ́n gbọ́ ntànà bí ọlọ́run Yusuf sọ alẹ́ ìsọ̀lá ń lu ọ̀sálà wọ́n wá pa mílíọ̀nù gbẹ bí wọ́n ṣe ń gbé nǹkan wọ́n wá ń kó pamọ́ wọ́n ń kó pamọ́ wọ́n ń kó pamọ́ ìgbà tó yá lóòótọ́ wàhálà ìyàn bá bẹ̀rẹ̀ ìyàn tó bẹ̀rẹ̀ kìí ṣèlú wọn nìkan gbogbo nípa kọ́ńtì ó só mọ́ wọn àwọn náà bá tó ń wá ránjẹ lọ́dọ̀ wọn. Sọ̀rọ̀ pé ara pọ́lẹ́mù ní wá Nàìjíríà nǹkan mélòó náà ń wá rà lọ́dọ̀ wa gbogbo nǹkan bá ìsáná ẹ̀nà ilé lè jà ìsáná lọ́dọ̀ ọ̀pá fún wa. Ìsáná ìsáni igi lọ́pọ̀ igi mò lọ́ọ̀fẹ́ ìyàwó ẹbí rẹ̀ àwọn ẹbí nu lọ́ọ̀kan. Ìsáni á lọ rà nílùú èkó ni bléèdì èmi èdè èso tọ́wọ́ ajé òfin yẹ̀dú tí ó fi lójú mi àlò tánàbí yúsùfù sọ yẹn àwọn ìlú tí wọ́n ti wá fọdún méje ẹwọ iye ẹjọ́ tọ́wọ́ ti ń tànù wá bọ̀ nàìjíríà gbogbo ayọ́ ẹ̀kọ́ wa máa ra nǹkan lọ́dọ̀ wa malaysia tó wá ń bèèrè lọ́dọ̀ wa ẹwọ iye àwọn tí lọ rí fún malaysia epo mélòó ìsọpẹ́pẹ́ tó lè kó palm oil epo pupa epo pupa mélòó tọ́wọ́ jẹ́ pé epo pupa nìkan la fi rówó as ṣe bọ́jẹ́ẹ̀tì bá a ní yáwó ṣèdíje ọ̀fẹ́ rẹ̀ nígbà mọ̀ owó lọ́ọ̀fẹ́ yìí ni ṣèdíje ọ̀fẹ́ rẹ̀ lọ́ọ̀fẹ́ nínú owó lórí òkè yìí. tí a bá ọ̀pọ̀lọpọ̀ wa gan tá a bá ní compound tó o bá gbèjì ọ̀gbìn ọ̀gbìn ẹ̀bẹ̀ tí ó ọlọ́run tún fàánú wá ní gẹ̀gẹ̀ ilẹ̀ wa dá. jẹ́mọ̀ adébí Yusuf adé ìsọ̀lá tù wà sàlá sọ fún bá lò. sẹ́ríkà tó ti gbé yẹn tó ti gbé dé lóòótọ́ wọ́n wá ara ń oúnjẹ wọn bóde àwọn ètò wa sọ náà pa wọn lẹ́ẹ̀kan náà tá a bọ́ méje sọ tá a lè kó lóṣù kan rárá wọ́n wá ara ń kó àwọn ìlú míì táwọn ọ̀pọ̀ ní lẹ́dùn àwọn ìlú tó sọ̀rọ̀ ìlú ànábì yusufu jọ náà àwọn ìlú a rí tọ́sẹ̀lẹ̀ sọ̀rọ̀

àbá àyọ́ ìyàwó ti súná àbí ìyàwó ti súná. sọ̀rọ̀ bá lè jọ oṣù mẹ́sàn-án wọ́n lè ìbánilẹ́kẹ́ ni o ọ̀pọ̀ rẹ̀ wà lójì. ṣùgbọ́n ẹ̀jẹ̀ kí ó fi òpé tó ọmọ ọ̀pá ọ̀ṣọ́bìnrin kalẹ̀ rọ́ọ̀mù ìjọ five thousand oṣù pamọ́ bákàtì ìjọ seven thousand oṣù pamọ́ ìjọ ten thousand ìgbà tí àwọn èsì mọ́ ó ní one twenty thousand lákàtì. jẹ̀mọ́ tí yóò bá ti ẹ̀yàwó nínú one twenty thousand tí ò ní kọ́ra mọ̀ ní fifty thousand ẹ̀ẹ́dá mi lónìí tọ́ba ra àpò ráìsì bíi eighty three thousand tọ́ba kò méjì thirty thousand tọ́ba lọ ra pẹ̀lú bọ́ fifty k, báyà bíi twenty five thousand àbá sọ́ọ̀rì kò ń pa ata ìnáwó bí àbí òde àwọn èèyàn ọjà ráìsì wọn ọjà màlà àjẹyà tó gan ni pàápàá ọ̀rẹ́ wa wá rè ìnáwó dé gbogbo àkáǹtì ẹ̀ seventy naira lọ́wọ́ àgbẹ̀ ọ̀pọ̀ amílẹ̀ gbẹ ó ti kọ lẹ́tà sí adébíwá Yusuf alẹ́ ìsọ̀lá ọ̀tún wà sálám ẹ̀rọ wá wo nínú àná ọmọ níjọ́ tí ìyẹn ni wà á bẹ̀rẹ̀ ìyẹn pé lálá yẹn á ah, nígbà wá padà ìwé wa ẹ lọ́ bá pè wá eléyìí èsì èdè lọ́yẹ kọ́ lẹ̀ wọ́n wọ́n tàtù Yusuf lẹ̀ àdébí Yusuf wa ní pé nǹkan kan náà mọ̀ fẹ́ lọ́dọ̀ rẹ̀ yàrá ìkàmẹ́lò àsòwò náà ni ó kọ padà darí ọrọ̀ ajé ìlú wọn. Ní ẹ̀kọ́ wa sọjọ́ náà ẹ̀wọ̀n lọ́wọ́ àti òní wọ́n padà darí Nàìjíríà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kẹ́ẹ̀mú orí ọlọ́run. Ọlọ́run mẹ́lò ní ìgbéròdé láti inú wàhálà. Ọwọ́ agbè sípò ọ̀la tó fi yẹ kó tó lù ṣe ṣùgbọ́n èsù tó fẹ́ àtọ̀rọ̀ wọn jẹ́ kì í jẹ́ gbọ́n. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ọ̀fẹ́lẹ̀ mi náà kọ́ ẹ wá dé kò lónìí ẹ̀yin wá dórí ẹgbọ́já bíríìjì ẹni kápára ọjà èyí ṣe bá ẹ̀ bí ẹni ọlọ́run ẹ̀yin wá ń jà ni. jẹ́mọ̀ wo anábì Yusuf alẹ́ ó wá ń sọ fún wọn ó ní ìkẹ́ ni mo fẹ́ ìlé àbìgùn àríyìn ó ní ẹsẹ̀ rí gbogbo àwọn àlùmọ́nì gbogbo àwọn mineral resources yín ẹ ṣá jẹ́ kí n máa bá yín mójútó ẹ jẹ́ kí n máa bá yín darí ẹ̀ tẹ́ ẹ bá ti lè yọ̀ǹda rẹ̀ fún mi màá darí ẹ̀ fún yín ọwọ́ á sọ pé torí pé ní Yúsùfù ẹni ọlọ́run ni mí àjẹ́bí ọlọ́run ni mí mo níròyìn méjì kan lára àfi ìgbóhùn màá bá yín sọ dáadáa màá ṣe kí ni jẹ̀mọ́ mo wà trustworthy mo wà truthful mi ò kí ń sọ nírọ́ mi ò kí ń sọ ní jàǹbá ara títí rìsẹ́sà ti dé nàìjíríà òun láti bẹ̀rẹ̀ yìí o ìtọ́pa economic recession gan wa la dé yìí àwọn tí ń darí nàìjíríà wọ́n èé ṣe àfihàn wọ́n èé tó lódodo èèyàn tó lè sọ nǹkan ẹni àti nǹkan sọ àwọn náà náà bàjẹ́ rí gbogbo àwọn owó tí wọ́n kó sínú sàárè àwọn owó tí ń gba fáànù tí ń gba éèsì àwọn owó tí wọ́n fi tí wọ́n dì lọ sí ìlú òyìnbó àwọn owó tí wọ́n kó àwọn wọn ìní àfihàn àlè Yúsùfù nípa ẹ̀rí gbogbo ọrọ̀ ajé ẹ̀rọ pẹ̀lú bí yusuf jẹ́ mínísítà wọn ọdún yẹn lọ́dún sí rìsẹ́ṣọ̀n bẹ̀rẹ̀ àti ẹ̀ta nídìí ni pé àwọn èèyàn dáadáa àwọn tí èso le àwọn tí èso ọ̀tá ọlọ́run àwọn tí èso lórí burúkú èèyàn àwọn tí èso bámúbámú ni mo yó èmi ò mọ̀ pé bí ń pẹ́ nìkan ọ̀kan àfi igbó. jẹ̀mọ́ ẹ wo bí wọ́n ṣe bà nàìjíríà jẹ́. wọ́n pín owó nàìjíríà mọ́ra àwọn lọ́wọ́ owó tọ̀yẹ̀ wọn ó ti ṣe náà ṣùgbọ́n níye mílíọ̀nù if not billion tí wọ́n gbé jáde lórí iná sọ̀rọ̀ ọ̀nà lójú ọ̀rọ̀ gbogbo ẹ̀wọ̀n ìyẹ̀wò tán ní kí wọ́n nǹkan áǹdì ní sango dàbú kí ń jẹ́jọ́ ọlọ́dẹ́gbìn ló ń bẹ́ẹ̀ ló wọn gbogbo àwọn tẹ́ ẹ̀rọ pé èèyàn gidi ni wọn olórí gbogbo kánà gbogbo wọn kò sọ́mọ ní olóṣèlú díẹ̀ nínú wọn lọ́jẹ́ ni ọlọ́ tẹ́ ẹ bá kó di olóṣèlú yọ náìtì ọ̀tá ni wọn òpùrọ́ ni wọn wọn ò lámàánà wọn èé fẹ́ àwọn náà fẹ́ economic fún wa ọlọ́run fara ni wá nàìjíríà àwọn olórí náà jẹ́ mẹ́ta gbogbo ẹ̀rú ibi tẹ̀mí àti ẹ náà ti dàrú ń yusuf alẹ́ ó ní ìní bẹ́ẹ̀ wò yìí màá bá yín sọ̀rọ̀ ajé yusuf ìjọ fẹ́ lù àwọn èèyàn ẹwà àwọn tá a fi sí díẹ̀ ẹni sáré ìwọ ọ̀rọ̀ gbogbo ara mú ni ẹ̀mú ojú pé ẹ lọ nǹkan ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹgbẹ́ ní lọ́wọ́ ẹwà báwo olóṣèlú káfí máa ń ṣe ṣe èyí tó wà níbi ṣe bẹ́ẹ̀ gbọ́ gbogbo ẹ̀ láìpẹ́ bí wọ́n ṣe pa owó Nàìjíríà níjọ́ títà ní ó ti tó ní twenty billion ọ̀wọ́ náà ẹ̀ tọwọ́ yan ọ̀bá wọ bẹ̀ ó lẹ́ padà máa ń tí ń jẹ́ economic depression ó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ àlá láwọn náà wọn ò tí ó tẹ̀lẹ̀ wọ́n rò fáwọn ni <clears throat> jẹ́mọ́ àmà gbọ́ mi yé gbogbo àwọn owó tó ń fò yìí àwọn owó kọjá pé yóò wúlò gbogbo wa àwọn kan náà fún anábì Yusuf alẹ́ ìsọlá mo jẹ́ni tó fẹ́ fọkàn tán olótìtọ́ ènìyàn màá bá yín sọ dáadáa àyíwó mo tún nímọ̀ nípa rẹ̀ ara pọ́blẹ́mù wa tó fa ní nàìjíríà iṣẹ́ tó yẹ kẹ́ ẹ gbé pọ́tẹ́lọ̀ mẹkáníìkì náà ń pè fún ẹ mà àwọn olè ẹgbẹ́ ní àwọn jàgùdà páálí àwọn náà lẹ́gbẹ́ sílẹ̀ ìlú tó bá ti ń ferú nǹkan yẹn tí wọ́n kọ lẹ́tà sí nìyẹn tètè òjò yìí lọ ìlú èkó ẹ̀rí òdìdí pírẹ́sidẹ́ǹtì nílùú èkó tí yóò padà parí òun náà ó sì máa fún commercial vehicle abẹ́ẹ̀ka ló ní sálẹ̀tì fúnra mi ẹ̀ tó òdìdí pírẹ́sidẹ́ǹtì lẹ́yìn kò sí kú ọbẹ̀ lẹ́yìn sálárì rẹ̀ kò sí nǹkan kan. ọ náà àwọn ìwé ìbùdó ẹgbẹ́ tó ilé jáde ìjọba ti wá díẹ̀ wọ́n pa rẹ wọ́n sì pa gbogbo ọmọ rẹ ó ti ẹ̀dá tí kò sí ilé ìtún ti lè ta lọ́fẹ̀ ta la gé lórí ta la bá sùn gbogbo àwọn náà sì lọ ìlú èkó yẹn wọ́n rí bọ́ọ̀lù tí wọ́n rí pé Buhari òun ló kú láàrin Àbújá Kaduna àbẹ́ẹ̀ ti gbàgbé ní kí ló jẹ́ sábà bí ikú ẹ̀ wọ́n láwọn ẹ̀wọ́n ní wọ́n pa ní wọ́n lè ṣe bọ́dọ̀ sí ọ̀gá náà wà bẹ́ẹ̀ nílò láwọn tó fi kú mọ́ àwọn ọmọ nàìjíríà látara ọ̀nà tí ò na. jàmá tó wá wá rí bẹ́ẹ̀ kí làwọn nǹkan tó wá fà gẹ́gẹ́ pé fún ọrọ̀ ajé ìlú kan tó fi lè dojúrú tí yóò polúkú lọ sun ẹ̀jẹ̀ àwò díẹ̀ níbẹ̀. àáfàá alákọ̀ọ́kọ́ òun ni tàbá lùtùlẹ̀ àdìníyà alálìkú kọ̀ọ̀rọ̀ tẹ́ bá ti rí ìlú kan bọ́jẹ́ páwọn olówó wọ́n ń jẹ gàba lórí àwọn olòṣì àwọn olówó ọ̀fẹ́ kọjá ni mo yó èmi ọ̀mọ̀ pé kí n pọnmọ ẹnì kọ̀ọ̀kan ìkọ̀rọ̀ ajé máa kí ló fà ọlọ́run náà wa rí ìlú tó bá já olówó wà kí ta olówó pé ẹ̀sẹ̀ ráwọn olówó ìgbọ́kọ̀ ọmọ ṣe rí olùsí náà gbà pé ah, àwọn olówó rè òun náà lára wọn àwọn náà ọmọ bọ́ láti wọn ní àǹfààní yẹn fà. ẹlẹ́kẹ̀jì nínú ètò ọrọ̀ ajé tó fi òlú yìí òun náà ní ní òun ni ọ̀rọ̀ unemployment ọ̀rọ̀ àìsíṣẹ́ nínú olú òun la máa ń pè ní àlùfàtọ́ọ́là ní Lárúbáwá ọ̀rọ̀ díṣẹ́ símọ́ nínú òlú ọba ń ojoojúrú jẹ́mọ́ bẹ́ẹ̀ yé ẹ̀wò láìpẹ́ ìjọba gba àwọn èèyàn tú power tẹ́ ẹ bá ẹgbẹ̀rún àwọn èèyàn tí wọ́n apply ẹ̀wò tàwọn láàrin ọ̀sẹ̀ kan èèyàn tó lé ní six million wọ́n sì apply tó mọ̀ sí báwọn tí wọ́n sẹ́pọ̀ nínú òlú yìí tó bá jẹ́ àwọn ìlú gidi táwọn ìjọba wọn bẹ̀rù ọ̀nà tí wọ́n tẹ́rí ah, láìláìlàmà wà bẹ́ẹ̀ bẹ̀rù ọ̀nà àwọn àwọn àwọn tí ń darí mi tẹ́rọ̀rọ̀ Christ ìwà ọ̀daràn bó ṣe pọ̀ yìí gan ọrọ̀ ajé tí ọ̀dà akọ̀ gbogbo àwọn tí ń pààyàn eléyìí ń gbóyàn lọ́bẹ̀ẹ́ èyí tó ní ogbó òkì èyí tó ṣe political board èyí tó ń gba gáràjì mọ́tò ta ló fẹ́ kú tí wọn náà bá rí fẹ́ ti tó ń gbòdì ìbò tó ń jẹ tó kí sọ́ọ̀fẹ̀ kú lọ́wọ́ àwọn ọmọ tó ń ah àlá àlá yẹn pa ìjà ń jẹ ni o ò lè rẹ́nìkan kọ́ dáa fún un kọ́ fẹ́ kú olùsí náà nínú ẹ̀ fẹ́ kú torí báyé ti ojú kúkú tẹ́lẹ̀ ṣùgbọ́n mùsùlùmí kó fẹ́ wò ó yóò mọ̀ sí òun ò ní fẹ́ kú tọrọ fẹ́ ṣe lọ́hùn sí i. òun sì ní òun gbè òun lè gbé lọ́wọ́ lọ́la tọ́lọ̀ ń bá ṣe kí ni o ń bá á. ṣé ẹ wá rí àìsíṣẹ́ yìí káfá wa tá a jókòó mọ́ràn àtàwọn mùsùlùmí ní ìtàkùn máa ń gbọ́ wa. ṣé ẹ rí ìlú tí ọba ti ṣe bí nàìjíríà ànábì wa sọ̀tọ́lá ó nínú ìwà ayé àmì àkúrẹ́ náà tó gbà ní ìlú wa anábìlẹ̀ là á yá kúgbà áàgùn fún adlam anábìlẹ̀ yìí tẹ́ ẹ jẹ́ ọ̀dọ́ ẹ̀yin tó yẹ kẹ́ ẹ ti máa jẹ kẹ́ ẹ mú rọ kẹ́ ẹ lọ wá okùn yàmá ìtọ́ mi yé o kọ́ ọ wá okùn kọ́ ọ wá àgé àdá kọ́ ọ wá lọ sẹ́gi kọ́ ọ wá gbé ẹrù bí wálé àlàáfíà rì fàyẹ̀ yìí àhà ọwọ́ ń lọ fẹ́ kí ọwọ́ ń fẹ́ ní ìpọnjú wálé ọ̀fẹ́ ní ìpọnjú wálé ọwọ́ ń tà á fáwọn èèyàn wọ́n wá rà lọ́wọ́ rẹ látara rẹ̀ wọ́n náà bá ń tẹ ọba ń mu ànábì ló lóore fún ọ ní ayé sábàánà kó tá máa wá tọrọ àkọ́wọ́ àwọn ọmọ náà yálà wọ́n fún ọ àbí wọ́n fún ọ tí wọ́n bá fún ọ lówó wọ́n ti jẹ́ ọmọ bí ẹ̀mà máa ní àbáàdì máa tọrọ owó ìpàlẹ̀ ìtàn yóò tún tọrọ owó ní máa wo àwọn alẹ́kọ̀ọ́ alẹ́sára lẹ́yìn sàárà alẹ́kọ̀ọ́ pẹ̀sára mú òkè yòókù kú kẹ́lẹ́kẹ́lẹ́ mo jẹ́ mo jẹ́ ẹjọ́ máa bá ọ̀fẹ́ káwọn náà kó wọn tó báwọn tẹ̀lé máa wo àbáàdì sọ̀rọ̀ pàlẹ́ tọrọ owó ni o wọ́n ti mọ̀ ọyẹ pẹ̀lẹ́ ara rẹ lẹ́yìn sàárà àbáàdì sàárà ẹ̀rọ tí wọn ọ̀bà tó wá fọ́ ọ náà kí fọlọ́jà sí jà ìyẹpẹrẹ bọ́ fọ́ ìyẹpẹrẹ bá ń ìyẹpẹrẹ ni ètò ọ̀gá máa yẹpẹrẹ ara rẹ ìwọ náà lè di bilọ́níà lọ́la lọ́mọ ẹ̀fẹ́ gíta ìyẹn là ń lọ báwọn tó jẹ́ gíráduwéètì nàìjíríà tún wò ríṣẹ́ àìríṣẹ́ èsè problem á ti mọ̀ pé ìṣòro èèyàn ìjọba ti gírèsì ẹ̀ ṣùgbọ́n sẹ́ni ìwọ náà tó jẹ́ gíráduwéètì ìwọ ní kọ́ ọmọ sẹ́kítà ìwọ ní kọ́ ọmọ tàbí ọmọ tàbí òbí jẹ́kì ìwọ ní kọ́ ọmọ tàbí jáǹkà ìwọ ní kọ́ ọmọ tàbí bíríkì làwọn ọ̀rùn bírí sọ pé kèé ṣe pé lóòṣè kù ó ṣe lásìkò kan tó bìrí kéde o ìtótó rọ̀ lọ́rùn. jama nínú àwọn nǹkan tó tó ń fa òsínú olú tiwa àlùkásàl òròjú náà wà bẹ jama kí la pè é òròjú ẹlòmí ọ̀fẹ́ kan ṣe ọkẹ́ ìṣẹ́kọ̀ọ́ náà máa ń ṣe kò lọ́ọ́

ẹlòmíì ẹgbẹ́sẹ̀ fún kò ní jẹ́ olódodo nínú nǹkan ẹgbẹ́ fún àìjẹ́ olódodo rẹ̀ lábẹ́rẹ́ ní ìṣèkéyìn ọ̀jẹ́ mẹkáníìkì ẹgbẹ́ mọ́tò fún orí ló ń fọ́ mọ́tò onínú ló ń rún lẹ́tà lẹ́wọ́ ajẹ́tò ní òkèrọ nípa ààbò sẹ́ẹ̀bì mọ́tò ní mi tí èèyàn bíi twenty fún mọ́ àbòsí òdì ètò ọrọ̀

tí ètò ọrọ̀ ajé tó kó dájú òun ni àlùmọ̀sá bá tọ̀wà lè mọ̀ ọ̀rọ̀ náà máa làmìyà tí ṣòwò lè ti mà íyà. bẹ́ẹ̀ lẹ́yìn èmi àbí ẹja sọ ṣe ó kún fún àfẹ́ẹ̀tì ẹ̀kọ́nọ́mì àwọn kan nínú wa ká máa fagagbága pẹ̀lú àwọn tá à ti tòwó nínú àwọn tó lówó lọ́jù wà lọ. ẹ̀gbọ́n tí mo sọ yé máa wò mí o ẹlòmíì sálárì rẹ̀ ló sún tí wọlé fún ọjọ́ twenty thousand ọbẹ̀ lọ gbalẹ̀ three bedroom flat yóò sì máa san two hundred thousand ní ọdún ìjàbẹ̀ náà wòlé o twenty thousand oṣù times twelve èlò lọ́jẹ́ two hundred and forty thousand àti tó bá sanwó ilé tán èlò lókùn tó wà sáà nílẹ̀ lọ́dún oṣù forty sẹ́ǹpẹ̀lẹ́ ọ̀rọ̀ ajé ẹnu nígbà tí òdo ju irú tani lọ gbalẹ̀ bẹ́ẹ̀sì náà flat lọ́gbà rúùmù kan wọ́n lè lóyún one thousand lọ́dún twelve thousand tó bá yọ twelve thousand lóṣù forty lọ́dún.

tàbí kó tó bá private tàbí ọmọ ara kọ lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ ọmọ fún níbi two thousand. yẹ́nà ṣe tí wọ́n gbọ́ yé àwọn ìgbà àwọn ọ̀rẹ́ private school lọ àwọn ọlọ́pọ̀ ni ọwọ́ jẹ ó jẹ ó jẹ ọmọ school náà owó ìdílé owó ọ̀gbà ọ̀nà ọ̀gbà wàhálà máa ajé àtàgbò méje bọ́lẹ̀ wá ti dé lọ́pọ̀ alágbò méjìlá yọ́mọ wá jó òun náà wá ní wèrè òun lógò wèrè òun ní nọ́mbà inú rẹ̀ ọmọ dùn yọ́mọ fẹ̀yìn gẹ́gà wúre o yọ́mọ fẹ̀yìn àgbọ̀mọ gbọ́ àwọn ti gbé òbí rẹ̀ òbí rẹ̀ òbí rẹ̀ òbí tó ní yọ́mọ wá ní inú rẹ̀ ọmọ dùn five hundred ìgbé tán lónìí five hundred ìgbé tán lọ́la five hundred lọ́kọ̀ọ́la láàrin oṣù ọ̀rọ̀ apẹ̀tù òbí three thousand naira èló ni íńkọ́ọ̀mù rẹ̀ ọrọ̀ ajé rẹ̀ ti dojú ti pẹ́ ọ̀ma

òun náà fẹ́ gbọ́ fẹ́ pé kọ́nà kó òun náà ní sáfìdì lé òun náà ní dsd òun ní fídíò lé ọwọ́ lọ́ra ọ̀rà ọ̀rà ọ̀rà gbogbo owó tó gbogbo ọjà bọ́ọ̀lù kékeré ó ti bọ́ọ̀lù agbára ẹ̀ níyàwó ẹ̀ lórí ṣe ọmọ ẹ̀yẹ kéde náà wá ń gbogbo àwọn ará wà wá bẹ́ẹ̀ àwọn tí ọjọ́ ọ̀fẹ́ lọ́pọ̀ jù ọwà lọ́ra màálù ọgbà na mẹ́ẹ̀ẹ́dógún títọ́ bá ti ẹ̀gbówó màálù lọ́wọ́ àwọn èèyàn tó gbowó tẹ́ǹtì lọ́wọ́ wọn àwọn tí ọwọ́ tàǹkẹ́lẹ̀ mi lónìí jẹ̀ náà ten náírà ẹlòmí òkú ọwọ́ tàǹkẹ́ta ó ti mọ táàkì náírà ẹlòmí òkú mọ kóòtù àdúgbẹ́rù yóò mọ̀ sí náà wá wí ìlú lọ́rẹ́ ọ tó bá já sí pé ìtọ́lọ̀ ní kágbára rí ọ́ká òun ní kọ́ rárá láìsí àkóńgá bíi ten thousand kó o sì ara gé òkú èkó lé lórí kálukú ọ̀dà àbá àkọlọ́mọ ní náà ní kọ̀ lọ́dọ̀ ọ̀dà àtọ́lọ́yọ. kódà tí ìbá mo ti lọ ọ̀dà wọ́n ọmọ ìyá mi kan rí àbá àtìlọ nínú gálọ́ọ̀nù ó sì wà kọ́ọ̀pù pọ̀pọ̀ gbogbo wá sì sẹ́mi láti inú ọ̀kẹ́ ni o gálọ́ọ̀nù dára kàlá òjò súnmọ́ wọn ní tágbára ní pépé ni o tọ́ka ó ní yẹn sì kòrò dáadáa àwa náà sì mú inú wá sí ìdùn àlùbáríkà sì gbó lọ́jọ́ òbí jẹ́wọ́ bàbá ìmú nínú oorun gálọ́ ẹlòmíà wà lọ ṣe tágbára rẹ̀ ọ̀ka ọ̀nkọ̀ǹṣe competition pẹ̀lú àwọn olówó ó ti jọra ajé ara rẹ̀ o ìwọ ló fa wàhálà fúnra rẹ̀ o tó ti yé ìwọ ló ṣe kí ni o ìwọ ló fà á àtàwọn nǹkan míì sásìkò ò lè bà wá ẹ wá jẹ́ àwo kí ni solution eléyìí ti Islam tó wá sí gbogbo àwọn nǹkan yìí torí wọn lásìkò ní ti tó tí a rí tá a bá ń sọ̀rọ̀ ohun tó lè ṣe pẹ̀lú ọrọ̀ ajé ọ̀dàgun odòjúrú àwọn tá a jẹ́ mùsùlùmí ìsìláàmù kọ́ṣà wa kí n tó mú solúṣẹ̀ wà àbá ní káfọ́nù òpó yé àwọn kókó bíi méjì mẹ́ta tí mo fẹ́ sọ. alákọ̀ọ́kọ́ bó ṣe wù kí ọrọ̀ ajé kọ́ bẹ́ẹ̀gbẹ́ tó bó ṣe wù kọ́ bẹ́ẹ̀gbì tó bó ṣe wù kọ́ mọ́ sàmánà tó a gbọ́dọ̀ involve nínú haram transaction àwọn nǹkan tó bá jọ mọ́ èèwọ̀ bí kí ni máa gbọ́ mi o bí kọ́ máa tajà ọ́ bí kọ́ máa gbowó tí ọ̀yẹ́ lọ́jà kọ́ máa fi lé bí kọ́ wá rògbé tó ọtí lókù tí wọn náà lọ máa bà ní ìfẹ́ ẹlẹ́dẹ̀ lókù tó ọ̀rọ̀ máa fẹ̀ ní ìfẹ́ afẹ́wó kí wọn náà lọ máa fi dùnà lóòtẹ́ẹ̀lì ní lókù báyìí. àbí bẹ́ẹ̀ pọ̀ kí wọ́n náà wá lọ ṣe kí ni o kọ́ lọ tẹ́ǹtì kọ́ lọ sòògùn owó lọ́wọ́ àkàn báyìí ẹ̀yìn kan ní kọ́ lọ wá nǹkan wá kí náà wá ní gbogbo ibi tó ti ta wa wá bẹ̀. àfa wa lọ náà àràmọ́ òun máa ṣètò ọjọ́ tá a bá kúlù láhámé nẹ́bàtà ní àárọ̀ fàmìnàrù ọ̀la gbogbo ara tọ́jẹ́ la fi tọ́ ara ni wọ́n fi tàn kó bẹ̀ sẹ́ẹ̀mọ́ túmọ̀ rẹ̀ ìyẹn ọ̀rọ̀ náà ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ ẹlẹ́kẹ̀jì àáfàá lọ́rọ̀ kò gbọ́dọ̀ ìjọsìn ọlọ́run lónìí ètò ọrọ̀

hata yá ya ìyẹ̀kì ètò ọ̀nà sọ ní sọ́ọ̀tù yìí jẹ́ Quran chapter fifteen verse ninety nine yẹn 29 máa ń ṣe lọ́hùn tẹ́ èèyàn ó fi kú ni ọrọ̀ ajé tójú ó lè jọ́dún kan ó lè wa méjì padà ọba mi o ṣùgbọ́n ẹ mọ̀jẹ̀ kọ́rọ̀ ajé wá dàrú ni ọ̀rọ̀ aníjà kírun mọ́ ni oníjà mọ́ ni oníjà máa tìrà nínú ni oníjà kọ́ mọ́ wọ́ lọ tó mọ́ àti mọ́ ah, ajé náà ni ìlúwo mọ́tò oníṣẹ́ lọ àti. torí dojú ẹlòmíì wá ń jọ lára gbọ́dọ̀ máa torí olóòlì dáwọ́ kó o lóòní dáwó tẹ ẹ máa dáwó bá láti má kó o nítorí rẹ̀ wọ́n máa yàn án pọ̀ kó o nítorí ẹ̀ ò ní lára o àáfàá ní ọ̀gbọ̀dọ̀ bú débẹ̀ ẹlẹ́kẹta àáfàá ní bọ́lọ̀ àjẹsí rí kórí o òǹdúrù ìlà àmọ́lùmú wà ọ̀sọ̀lá ní àáfàá ní wẹ̀ sójú wẹ̀ ní nínú hadith Muhammad ó lẹ́yìn látàǹgùrú ìlàmọ́tún àfàwọ̀fọ́kùn anábì ní ẹ̀mọ́ wẹ ni tó jù yín lọ bá a ṣe pariwo pariwo ló burú jù ní ọ̀dà ẹbí tiẹ̀ bá burú jù pé ní nàìjíríà ló burú jù náwó wà lẹ́kọ̀ọ́ sí lókun àwọn tó burú fún jù àwọn ń dùn lọ́wọ́ kò lè jẹ́ kankan tó ọ̀tọ́ bá ti ẹ̀dúrú fún wọn ọ̀tá àrí òde súná ọmọ lọ lẹ́kọ̀ọ́ kan tọ́jà mọ̀lá tó ti dé tó lè tọ́jọ̀ gbọ́dọ̀ tó lè tó nà wọ́rọ̀ tó ṣí lọ ọ̀tá àrámọ̀lá súná ọmọ ẹ̀jẹ̀ lẹ́kọ̀ọ́ kan àbá ọmọ ẹlọ́dẹ súná ọmọ lọ ọ̀rọ̀ ara tó ọ̀bù ara gẹ́ òdìmọ̀ tó ọlọ́tọ́ ọlọ́dẹ àmàlà bẹ́ẹ̀ ọ̀rẹ́ tó ti lọ lọ ilé ọkọ tó o lè tẹ̀ lọ́tọ́ ọjà àmàlà bí ọlọ́run ojú fẹ́rẹ́ léyìí ó gbèrè dàárọ̀ ọ̀la kódà lómi ìjọba tó lè ti sẹ́yìn muhammed àdáni yóò tó lọ́kọ́ ti mú ké dání àwọn èèyàn yẹn ẹ kẹ́rin kó gbé pólíbà àti dání gbogbo àwọn tí ọjà wọn yóò dọ̀gbọ́n fà ẹran yóò àwọn ìyàwó mi náà jẹ́ èmi bá tẹ̀ rí kọ̀ọ̀kan lọ bá wọn. èmi tí ọdún yá gbẹdọ́ gbẹdọ́ ọ̀ma pẹ̀rẹ̀ ìwọ tèmi lé yá ń bẹ tèmi ọ̀pọ̀ bọ̀ ń bẹ táwọn èèyàn yọ jákà fún ọ wọ́n yọ ráìsì fún ọ wọ́n yọ àgbàdo fún ọ wọ́n yọ ẹ̀wà fún ọ wọ́n yọ gàrí fún ọ ìwọ kọ́ lọ́ta fún jù láyé àlejò sọlá ó ní ẹ má wo ẹni tó jù yín lọ ẹ wo ta ni o ẹni tẹ ẹ jù lọ tẹ ẹ bá ti ń wo ẹni tó jù yín lọ ẹ máa kéré orí ọlọ́run ẹ ní lè dúpẹ́ fọlọ́ ní ìparí àbá aláwọn tá a fẹ́ sọ ẹ̀jẹ̀ amójútó alákọ̀ọ́kọ́ ni àdùá yàrá tí mo bẹ̀rù kí mo dé àdúrà adébíwá mọ̀ọ́rọ̀ sàfàlà nínú àdúrà tí olùmọ̀ ṣe lójoojúmọ́ yóò máa ní àlàáhùmọ̀ ilé àrùndùnìkà nínà ní kúkúrì wà lápákọ́rì ìwọ ọlọ́run mo fi ọ́ wá sọ kúrò níbi kí ọkẹ àti òsì tó nípa àwọn àfáàdúrà àdúrà ìka máa ṣe kò sí ní jẹ́ kó sí òun nípa báwa kò sí ní jẹ́ kó bá jẹ́ tí wọ́n dojú ju kí ni lọ ju tẹ́gbẹ́ lọ àmọ́ ṣàdúrà nàìjíríà ọ̀rọ̀ nàìjíríà ọ̀dà pẹ̀lú àṣọ ọlọ́run ẹ mọ̀jà máa tẹ́lẹ̀ gbọ́ máa gbogbo àwọn gbogbo àṣírí tó ń tù ìṣó tún jò ní ìní àwọn tó tún lẹ́mìí ọlọ́run ju lọ́wọ́ wọn wá àwọn tó kọ̀ lọ láti rí nàìjíríà ọ̀dà bóyá mi bá jẹ ṣé pé là ń fẹ́ fún wọn àbájúà tèmi wọ́n pa wọ́n ni ṣé ẹ ní ìlú tí wọ́n bá ti ń pa àwọn èèyàn gidi ìlú yẹn máa ń ní pọ́blẹ̀m ara pọ́blẹ̀mù nàìjíríà nìyẹn ẹjẹ́ àṣọgbọ́n ọ̀gbọ́n ara wọn. ṣé òkè nàìjíríà pa mórítà wá ní bẹ́ẹ̀ ni àgbẹ̀ ẹ̀kọ́ ẹgbẹ́ ẹ̀kọ́ abíọ́lá náà ni abíọ́lá náà lẹ́mìí dáadáa buhari náà nínú sọ́lẹ́dì jẹ̀mọ́ kẹ́ ẹ máa pa àwọn tó bá fẹ́ ṣe dáadáa ìyá ni máa ń fà fóònù lèmi àti yóò ṣe máa ṣàdúrà pé wọn ọlọ́run mọ́ fìyà jẹ wá o ìfín ìlú ṣùfàhà ìnà pẹ̀lú tí àwọn òpè àwọn òmùgọ̀ àwọn amukun mẹ́kọ̀ọ́ àwọn ọ̀tá ọlọ́run náà lù wá tí wọ́n ń ṣe gbogbo olùtọ́ bá ti ń ṣàdúrà ọrọ̀ ajé máa ń ṣe kí ni o ọmọ ń dá mọ́kà ẹ̀mọ́ tó jẹ́ ọ́dá Ibrahim sílẹ̀ sọ́wọ́ láì lọ sọ́là mọ́ ṣàdúrà sílẹ̀ èyí náà máa ṣàdúrà fúnra yín máa ṣàdúrà fáwọn ọmọdé ọmọ rẹ. ẹlẹ́kejì nínú tọ́rọ̀ ajé ó fi dá òun ni náà bùlì máa ń gbogbo mo ti fún gbogbo òlù tí wọ́n bá ti ń ya parapọ̀ lọ́hùn ìlú tó sí pé ọtí náà káàkiri ìlú tí wọ́n ti ń pààyàn ìlú tó sí pé wọ́n ń fẹ́yún ìlú tí wọ́n ń bóra ìlú tí gbogbo obìnrin daṣẹ́wó ìlú tí gbogbo ọkùnrin ìlú tó sí pé ìkọjà paná kó lè tà ìlú tó sí pé lọ́jà torí pé àti gbogbo wa èmi àti àmì ìdákẹ́ torí pé àwọn tí wọ́n ń taburú àjọ máa jìyà rẹ̀ ni ilá máa gbogbo òlú pé àní ẹ má jà lọ́hùn mọ́ ẹ bá ẹwọ́n èèyàn tí wọ́n pa ń sókà ń gbọ́ lẹ́yìn rẹ̀ sókà kí gbọ́ lè ràkẹ́ èèyàn ní ti báwọn alágbára náà lọ́wọ́ ń bẹ́ẹ̀ ọjà wọn ti pààyàn rẹ̀ mọ́nà ọmọdé omi tó ń bá bèjì náà ọmọ iye ọmọ ọlọ́mọ tó sẹ́yìn fọ́ ọmọ iye ègbó ọtí rọmọdọ́ ọ̀nà káwọn náà lọ́wọ́ pò lónìí olórí mo ti gbóòrò òsì gbàǹgbà ní ìsìn táwọn èèyàn tí wọ́n ó tó ń jẹ́ abẹ́rù ọlọ́run ìwọ náà máa ọ̀fẹ́ tó ọmọ

ẹ padà sọ́dọ̀ ọlọ́run ìfẹ́ lè jẹ́ kọ́rọ̀ ajé ó ṣe kí ni òkọ́ dànù ẹlẹ́kẹta. òun náà ní ádámù ìsọ̀rọ̀ wà tẹ̀wùbí kájínà sí náà pa. bẹ́ẹ̀ rí ìsọ́ba tí náà náà pa ọrọ̀ ajé dojúrú. ìwọ tọ́lọ ń bò láti rí gan lọ́nà náà pa àwọn èèyàn ní ti kí rẹ lọ ara ń ẹlẹ́gbẹ̀rin ìṣọ́jú ìṣàkà gbogbo àwọn tọ́lọ̀ ń bá jẹ́ kí ọ̀là fún ẹgbẹ́ ayọ̀ zàkà wà láìka ayọ̀ zàkà kò lè wọ́n tàn àlùbáríkà bí wọ́n wà ní owó ni ìwọ tọ́lọ̀ rẹ̀ ọ̀bá tí ìwọ zàkà tó tí wọ́n náà lè máa fi sọ̀dà nínú ní wa tí wọn ò lówó tí wọ́n sàárà àwọn ọ̀tá ilé eléyìí ẹni tí wọ́n jẹ ní sálárì eléyìí ẹni tí jẹ ẹ̀mọ́ rẹ̀ nira ìwọ náà tọ́ ọ̀bà tí ìlágbára ṣàkà ọlágbára pé o fi hundred thousand ṣe sàárà ìwọ náà ṣe sàárà ní fámìlì rẹ ọ̀rọ̀ máa kan tó kọ́ṣẹ́ kí ni òjò tí ìbẹ̀rẹ̀ ẹṣẹ́ òwò ti ra mọ̀ntẹ́ẹ̀nì ìwọ náà wá dá sí i. jama ní ìparí òwò ni àlàmọ́ náà ká nígbà tó pamọ́ tá a bá ti lè ṣe àwọn ọ̀pẹ́ pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run ìlú wa yóò dá ọ̀rọ̀ yóò sì yànjú àtẹ́lọ́ ọ̀kọ́lọ̀ ọba àdéjọ ọlá kọ́jọ́ ọ̀dọ̀ tá a ṣe kọ́jọ́ kó lò wọn láyé àti ọ̀dẹ́ ìgbà ọlá aláhàúlà wà náà kó wáta kó lè àdúrà ìwà nínú ọ̀gbìn سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته